tó já tó jẹ́ ọmọ ọ̀sán sí ẹ̀sìn ọ̀nà. Mo ń jẹ́ kí ọ̀pọ̀ ọ̀sán lọ́wọ́ àwọn náà bàbá tó lọ rọ̀ mí. Ọba tó jẹ́ pé láti àti àwọn àgbà ọ̀rọ̀ rẹ̀. Mo jẹ́ kí kánígbà àwọn ọ̀sán ọ̀rọ̀ ayé ọ̀sán ẹrú rẹ̀ ní òṣìṣẹ́ rẹ̀ lọ́la ní gbogbo ayé ni. Òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó pa wá láṣẹ àṣẹ tó dọ̀nà àyàn. lórí ká sowọ́pọ̀ lórí dáadáa ká máa pera wa sákèsì ká máa tara wa jí ọlọ́run bá sàlékún kí àtìgẹ́ fánàdì sallallahu alaihi wasallam sẹ́bẹ̀ fáwọn sáàbù rẹ̀ ọlọ́run sẹ́bẹ̀ fáwọn ará ilé rẹ̀ sẹ́bẹ̀ fún gbogbo ẹni tó bá tẹ̀lé ànábì títí táyé yóò fi tán ìkẹ́ pàdé ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀sì tẹ̀lé kẹ́ẹ̀sì màmá dájú pé ká máa pera wa sákèsí ṣáájú kíparun tó dé nínú tó jọ̀ràn yẹn lórí ara wa síra wa ni anabi sallallahu ta'ala wa sallam agbadi fi kan wala tọọrọ rẹ̀ sallallahu alaihi wa sallam tó jẹ́ hadisi baba taya toroko rẹ̀ jẹ́ tẹlimu eh, ọmọ awo radiyallahu ta'ala anhu olùdíje ọlọ́run bá sọ wípé àdínú nàṣehà ìpènisá kéèsì mọ̀ ní ẹ̀sìn jẹ́ àmọ́ gbọ́dọ̀ mọ́ sí lọ́run ká dákẹ́ nígbà tá a bá rí ní tó dọ̀rùn ẹ̀ka pẹ̀rẹ̀ wá sákèèsì ẹ̀sìn nínú àdíìsì mi ànábi sallallahu ta'ala alaihi wasallam ó ní man ra'a minkum munkaran tẹ́ bá rí tí àbùkù ń bẹ lára ẹ̀ tẹ́ bá rí ìwà èrí ìwà ẹ̀tẹ́ ìwà ìyẹpẹrẹ ẹ ṣàtúnṣe ẹ pàlùgà yúrò bí ẹ́ẹ̀dì ìwọ gangan náà ní kó yí padà pẹ̀lú agbára rẹ tó bá yẹ pa agbára ń bẹ nípele àkọ́kọ́ fẹ́yìn lẹ́nu sọ́ọ̀tì tábìlì sáàni tó o bá lágbára àti yípadà má dákẹ́ o sọ̀rọ̀ jáde o tàkíyèsí bilhikima wal hasana lọ́nà tàkíyèsí ó gbà wúlò. bẹ́ẹ̀ lẹ́mi ẹ̀sítọ́pìn òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam onígbà ọba tó lágbára etí ọ̀rọ̀ ló ní o lẹ́nu ọ̀rọ̀ tàbí kọ́ọ̀lìbì sí ti ń ṣẹlẹ̀ yẹ jẹ́ kí wọ́n rí lára rẹ pé wò ó dunú sí wọ́dọ́lẹ́kẹ́ adúlá ẹlẹ́ẹ̀kẹta téèyàn bá tún fíìlì ẹlẹ́ẹ̀kẹta àfàyèmọ̀ kọ́mọ̀tì kó mọ̀ kọ́mọ̀tì kó ní ìsìlámù pátápátá torí pé ńgbà tá ń ní gírèdì iman tá a dákọ gírèdì a adákọ ẹlẹ́ẹ̀kejì adákọ ẹlẹ́ẹ̀kẹta níbi kíkọ àìdá adákọ ẹlẹ́ẹ̀kẹta pé jẹ́ kí wọ́n mọ̀ pé ò dùn sí àwárí ọ nínú mẹ́tẹ̀ẹ̀ta mi náà islam. o lágbára àti kọ̀bàjẹ́ o sì tún lẹ́nu ọ̀rọ̀ pé ní tí wọ́n ń ṣe yìí ò dáa o sì tún fọkàn kọ́ ètò tẹ̀ wá burú jù ni pé a tún wá bá ọ lára àwọn aláìda subhanallah àìfọkàn kọ́ lásán gan láìsí ìjọyìn àwọn aláìda wàdálẹ́kẹ̀ adó àpẹlẹ̀ imán imánì tó lẹ jù ó fẹ́ pé kò sí imánì ní ìmọ̀lẹ́yìn eléyìí ọ̀rọ̀ ṣẹ́kù ìsáàrùn wọlé àbí wọlé gbà tí ò ti jẹ́ pàtó ti jẹ́ pé lẹ́ẹ̀kẹta ní mọ́ni tó lẹ jù níbo ni wọ́n fẹ́ dúró sí àwọn èèyàn kọ wọn ò àwọn èèyàn ò rí bàjẹ́ kọ̀ lónìí láàrin ara wọn ìtọ́lọ̀ ń pè wá sí pé wọ̀tá wà ní wọn lálẹ́ bí rè wà tákùwà ẹ so wọ́pọ̀ lórí dáadáa àtìbẹ̀rù ọlọ́run ìdàkejì ẹ̀ lábáwọn èèyàn náà lónìí èyí tó burú jáì ni pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí bẹnu wọn àwọn tọrọ gbèrú jù àwọn tọrọ gbèrú jù tí wọ́n sọ pé ashhadu an wa anna muhammadu rasulullah tá a bá níbi aburú tá a agbóta àwọn tí ò sí ìgbà islam nítorí pé wọ́n lè ìwé kan tọ́ka sí ó lè jẹ́ pé nítẹ́nì kọ̀ọ̀kan bá rò lọ́kàn nílànà tiẹ̀ ṣùgbọ́n wọ́n tí wọ́n sọ pé wọ́n ti gbà islam tó ń júwe tírà ọlọ́run pé tírà wo ló fi ànábì wo ló ń tó yẹ pé àwọn abá onídìí ìta sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam aburú tó ga jù lélẹ̀ ó wá nínú àwọn àdìsí míì tá à ń bá gbogbo mùsùlùmí wí lápapọ̀ pé ká máa ṣèrántí fúnra wa ó wá nínú àdìsí míì tó dá dúró wípé ká máa ṣèrántí ká máa ṣèkìlọ̀ fún àwọn tí ń darí àwùjọ ẹ̀sìn eléyìí náà láàmọ̀ yálò fún gbogbo ẹni tó bá já darí ẹ̀rí pé àwọn tí ń darí lónìí náà mùsùlùmí pọ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bí mi ṣe máa tẹnu mọ́ ẹni tí èsè mùsùlùmí ń bẹ̀ ṣùgbọ́n ọgbọ́n lọ̀rọ̀ bá wí. ẹni tó jẹ́ mùsùlùmí tẹ́ bá wò wọ́n lókè lónìí àtàwọn tó ṣáájú tóbi dórí àwọn tí ò sí láyé mọ́ àwọn tí wọ́n sọ pé mùsùlùmí làwọn ló pọ̀ jù mẹ́ o àwọn tí wọ́n sọ pé mùsùlùmí ni àwọn ló pọ̀ jù nínú wọn tó bá ti pa bá ṣe ṣe Islam sẹ́ni pé ipa tá a ti sọ pé Islam lónìí ipa kéré mẹ́wàá láìláàbí ó túmọ̀ sí pé bí ń bàjẹ́ lọ yìí lójú ayé wa yìí àrí Islam ṣe. àwọn tí ti láǹfààní láti nínú àwọn tí àwọn mùsùlùmí ló jù ẹ wá wà ẹ mọ wà àwọn méjì tó tẹ àwa wà lókè lónìí lásìkò tá à ń yìí mùsùlùmí àwọn méjèèjì o ẹ mọ wá wo àwọn mínísítà ẹ mọ wo àwọn sẹ́nítọ̀ ẹ mọ wo àwọn tí ò tiẹ̀ níbi kan rè tẹ́yìn rí pósítà wọn tà mùsùlùmí ló kọjú nù wọn lágbo òṣèlú nìyẹn ẹ tún wá wo àwọn agbọn àwọn agbọn míì kẹ ẹ mọ àwọn tó wà ń èwo ni púpọ̀ tó jẹ́ kàgùsá ìsẹ́yì bí àrọ́ tí àgbàrá ìdánábí pàkíyèsí sí tọ́lọ́lọ́wọ́ táwọn sálàm tó ní ayé ó péjọ mú yín tán bí kán wọn ó péjọ wọn dáwọ́ lẹ́yìn lórí wọn sì tọrọ mọ́ yín wọn mú yín bí kán sí mugi. àkọ́kọ́ àwọn sàhábà bẹ́ẹ̀ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́lọ́wọ́ àìsálàm wọn ni láti sáà ní pọ̀ ní tó nǹkan jọ náà ni fi wá mú wá tí wọ́n fi jẹ́ amáyé ẹjẹ́ àpè ní jíjẹ máyé kó lè tètè yé dáadáa nínú láńgbèjì táwọn èèyàn gbọ́ yé àmì ń láti yan omi ìdí sáà ní tó nǹkan lọ́jọ́ náà ni oníkèéṣe bẹ́ẹ̀ ẹ pọ̀ ọ̀làkìn ẹ pọ̀ ìsẹ̀yìn ẹ kàn pọ̀ bí àrọ́ tí ni ni. ntí ó kàn sẹ́kù ni wípé ẹ kàn máa wo koran pé koran tó lọ́sọ̀ kalẹ̀ ni àti sàmúlò yóò nira. síbi nítorí káwa lè mọ ìjọ kan nínú àwọn tí ó ṣàgbákò eléyìí lójúṣe ọlọ́ọ̀mí ń pàkíyèsí sí sọlọ́lọ́wọ́ mọ wọn ni tí mọ̀ lọ lọ́tọ̀ táwa ní mọ̀ lọ lọ́tọ̀ pé ọ̀rọ̀ ti lélẹ́yìn ọ̀rọ̀ lélẹ́yìn ẹjẹ́ wal-iyadu billah. ẹ wọ àwọn ànábì ọlọ́run alayhi salatu wassalam látọ̀rọ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ̀ kọ́kọ́ ránṣẹ́ ó ní uballighukum risalati rabbi wa ansahu lakum ìtọ́lọ́run rán mi fún ni pé kí n jíṣẹ́ rẹ̀ fún yín kí n sì kì í lọ iṣẹ́ ká kì í lọ ká má dákẹ́ lórí àìdáa ká sì pè ní sí dáadáa gbogbo àwọn ànábì ọlọ́run lọ́lọ́ fi rán ànábì ìlú ló sọ̀rọ̀ nínú ayé alukoran kẹrin anabi huru alayhi salam ó ní ubaligukum risalati rabbi sàìpé gbólóhùn kan náà ni bọ́wájú tí ọlọ́run ọba fún yín lọ́lọ́run gbé mi dìde fún ló gbé mi dìde nítorí ẹ̀ wa ana lakum nasihun amin olùkíní ńlọ tá a sì lè fọkàn tán tí ò ní tàn yín ni mo jẹ́ ó ṣe dé pẹ̀lú àdínú nasiha the religion is advice ìkìlọ̀ lẹ̀sìn jẹ́ tánàbì sọ ẹwà yá ànábì muhammad ibn abdullahi sallallahu ta'ala sallam sí ayé ànábì nuhu àtayé ànábì hud alayhi musalatu wasalam nasihun amin adivisa tí ò ní dà yín lẹ́rù nù olùtumọ̀ aminu bẹ́yẹn olùpẹ̀ni sákèésí tí ò ní sìn yín lọ́nà fi mí ṣe bákan náà ọwọ́ látẹnu Nabiyullahi Salih alayhi salam òun náà sọ fáwọn ọjọ́ rẹ̀ wípé yẹ akọ́wùm làkọ́lé abẹ́lágùtùkùm risalata rabbi ó ní mo ti jíṣẹ́ ọlọ́run ọba fún yín wa nasahatu lakum mo sì ṣe nàṣíhà tá a bá ń sọ pé nàṣíhà ọ̀rọ̀ tí ò lámúlùmọ́lá tó jẹ́ kó oríire pọ́nbélé lè yóò ṣe látàrẹ̀ oníjẹ́bẹ̀ tí ò ní kànjẹ́ nínú wọ̀nàfáàtù lákùn mo sì ṣe nà sí àfún yín wàlákin látò ìbúná náà fi hí mo wá rí i lẹ́ni tí wọ́n kórìíra onínà sí ha ànábì sọ́ọ́lì ìlú sẹ́lẹ̀ yìí ẹ dákun báwo làwọn èèyàn ti ń láyé lónìí ṣé ẹ rí i pé ayé àyídà nígbà tó ní ló sọ̀kalẹ̀ mo rí wípé ẹni bá ń pè ń ṣàkíyèsí ọ̀nà tẹ́ ẹ̀ gbà ní parun onítọ̀ kórìíra gbólóyìn náà wá tún ń bẹ nínú ìtàn uh, ànábì nuhu ànábì hud ànábì nuhu hood sọ́ọ̀lì tí mò ń kà yìí ọlọ́run ń júwe rẹ̀ ń júwe wọn bá ànábì ni o sallallahu ta'ala sallam àwọn ti lo ayé kí Kùránì tó sọ̀kalẹ̀ o jíjúwe tọ́lọ̀ wá ń júwe wọn bá ànábì sallallahu alaihi wa sallam láyà lọ̀rọ̀ ń pamọ́ fi sọ̀kalẹ̀ yìí báwọn ọ̀jọ́ wọn ṣe hùwà sí wọn wọn sì fún wọn ìhà tí wọ́n kọ sí pé abẹ́ jíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run wá fún lálùkùránì tí ń sọ̀kalẹ̀ yìí báwo làlẹ́ ọmọ tiẹ̀ náà ti rí àwọn tòun ní walakin la tuhibbuna nasihin ẹ nífẹ̀ẹ́ ni tí máa pe ní sákèésí tẹ́ ẹ̀ fi ní sọnù. àwọn àkíyèsí tá à ń pẹ́ra wa sínú báyé ó sì torù sẹ́yìn mọ́ báyé yìí a ń mú àlámọ̀rẹ́ ayé a ń pa méjèèjì pọ̀ bá a sì jó ní oore lọ́nà méjèèjì alukuran sì ti yanjú ẹ̀ wàláì làásìmọ̀ ti yanjú ẹ̀. àwọn kan wá tí ó ń do wípé ọ̀rọ̀ ayé ni ẹ wa sọ ayé ìlà wà ná ẹ fọ̀rọ̀ àmìnà náà sì máa ń yàkóló rọ́bà náà á ti náà fi dùnìyà suratul Baqara oore ayé ìlàfẹ́ kó sì kánjú kó kánjú kó kánjú kó mọ yára kó mọ ṣẹlẹ̀ kíákíá wa ma lahum fil akhirati min khalaq ọlọ́run ní tá a bá fún ọ lóore ayé kò sí nǹkan kan tá a pè fún ọ lóore mọ́jọ́ gbọdọ̀ ọlọ́run sọ́nù sóra mi ọlọ́run bẹ́nu ọmọ èèyàn ẹni tí ń fẹ́ ká kàn òun lójú sèun lóore láyé kíkẹ́ wọn lójúṣe lóore láyé yìí náà ọlọ́run lẹ́yìn tá a bá fẹ́ ni o tí ń kánjú pé oore ayé òun fẹ́ kó tẹ̀ ń lọ́wọ́ tí ń wá ayé yìí ní wàdùwàdù ní gbogbo ọ̀nà ọlọ́run ní àáwà fún ẹni tá a bá fẹ́. من كان يريد يريد العاجلة أجلنا له فيها ما نشاء لمن نريد ọparí àbí ọparí ẹni tó a jayé yìí wàdùwàdù tó ní ẹ̀fọ̀rọ̀ ọtọ lọ́hùn lẹ̀ fọ̀rọ̀ àlùkè àmọ́ lẹ̀ àjálìnà láwò fi àmọ́ nàṣà níta bá fẹ́ là á fún kìí ṣe tóun o mọ̀ pé àwọn náà ó tún pàdánù ayé. ayé ìwà pọ̀lókúrú musu púpọ̀ débi pé ó fẹ́ sú pàápàá jùlọ agbọ̀nmi táwa ti ń sẹ̀mí yìí ó fẹ́ sú àwọn olùpèpè sójú ọ̀nà ọlọ́run wọ́n fẹ́ já kàn múná pé àwọn èèyàn yìí ti parun àmọ́ kì í sì ṣe bẹ́ẹ̀ o àgbàdo tó sú wa o ẹ wo àwùjọ táwa wà yìí táwọn èèyàn ń là sí ni àbí wọ́n ń ṣòfò sí kámú láti inú ìlú kọ̀ọ̀kan tẹ́nì kọ̀ọ̀kan wá ń gbé mọ̀nyá ni mìláwù fàáwù àlẹ́mọ̀ tẹ̀lé ayà sọ́tùkà ọlọ́run tó bá mọ̀nà tọ́lọ́run fi mọ̀nà òun ló wà lójú ọ̀nà wà á máa ń ẹni bá sọnù fàlàǹtàjẹ̀ ẹnìkan ò lè fà á ní tẹ̀tẹ̀ lọ síbi oríire mọ́ látàyè bí náà sì ni. ọkàn á máa dúdú ọkàn ọmọ èèyàn á máa dúdú nígbà tí wà èrí tí bá ti ń kán ìwà èrí àtìdọ̀tí ẹ̀ṣẹ̀ tí bá ti ń kán sí ọkàn ọkàn á máa wá dúdú débi wípé nígbà tí yóò bá kà fún tí ó sì kọ́ lọ́n fún tí ó kájọ́ gbẹ̀rọ̀ kìá fún un. yóò wá dúdú débi wípé ọkàn yẹn ó bàjẹ́ pátápátá lára ọlọ́kàn ọkàn yẹn ó kàn mọ́ gbèsè mí táyé nígbà tó ọlọ́run ti dá padà sálíkìá náà ọkàn yẹn ó sì ti bàjẹ́ délẹ̀ táwọn dókítà ó sì mọ sọ fún wípé àlàáfíà ló wà kò sí nira kankan gbogbogbò àti bá ń ṣe tẹ́sì àlàáfíà náà ló máa wà àmọ́ ọkàn yẹn ti bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́ọ̀bọ̀ ní wọ̀bẹ̀ mọ́ situation ta bọ́pọ̀lọpọ̀ èèyàn láyé lónìí àwùjọ tó jẹ́ pé ẹni tó wà lójú ọ̀nà ọlọ́run bá ó padà ó padà ó padà kẹ̀yìn sọ́lọ́run àwùjọ tí ń pèpè lọ síbi ìparun tí ń pèpè lọ síbi ìbàjẹ́ sáàbì wí àwùjọ míì tọmọ èèyàn bára rẹ̀ tó di túláàsì fún láti sin lọ́run torí pé àwọn ènìyàn ọlọ́run bá lọ́pọ̀ jù ń bẹ̀ torí pé náà sí hà nípa ọtọ ọba olóògbé ilẹ̀ anabi sallallahu alaihi wasallam àwọn bẹ̀rẹ̀ lórí wípé náà sí àtàwí lìlá àkọ́kọ́ yóò ni pé yóò jẹ́ bil imani billahi azza wa jal ká gbọ́ lọ́wọ́ gbogbo ntó kaba fẹ fẹ́ ntí ò fẹ́ kábà jìnnà sí lẹ́yìn tó sì jẹ́ pé alukurani ò kù anabi sallallahu ta'ala ta'ala kò sẹ́kàn kù nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí kò rú ẹnì kọ̀ọ̀kan wa lójú wàá yà kó náà kó lu kó jẹ́ pé gbogbo sẹ́tà bá ti tẹ̀ pátápátá ẹlẹ́ẹ̀kejì oníkínà sí àkójọ ti tírà ọlọ́run títí alukuran karim eléyìí náà bil ìmáàni bíi wà mahabbati wà tìbá ma jaa fi wà ta'dhimuhu wà jilali ká pàtàkì alukuran púpọ̀ ibẹ̀ làkọsílẹ̀ oríire ayé àtàlùkì àmọ́ wa wà ká sàmúlò tí ń bẹ́ẹ̀ àwọn olóríire kan tó jẹ́ pé àwọn lọ́gbọ́ olóríire láyé òní wọ́n sàmúlò tí ti jọ́gbọ́ látọ̀rọ̀ anabi: sallallahu ta'ala sallam sọ́bi gbogbo àwọn sọ̀hábà pátápátá àlùkòrán ni wọ́n tẹ̀lé wọ́n nígbàgbọ́ sí wọ́n pàtàkì ẹ̀ wọ́n kà wọ́n gbọ́ yé wọn tún fi kọ́ọ̀yàn wọ́n hùwà nù bí tó mu'minin ta'ala àmì wọn ní bóòlù ànábì ṣe máa hùwà olúkúlùkù ẹ má bí mi léèrè wàá ọlọ́run sì gbé kalẹ̀ pé ká kọ́sí rẹ̀ kí ló ń sàmà ní ara wa kò sẹ́ni tí ò níwọ̀ èrí nu wa kò sẹ́ni tí ò síbi tá a kù sí ṣebí à dígí táàmù ibi tá sí lára lọ́sọ̀ọ́ àti ní ọ̀sọ́ tara ní ọ̀sọ́ tara gangan ta à ń ṣe àti lára wa fúnra rẹ̀ ìgbà táwọn odígi awètè wa àbáwètè awomú àbáwomú awẹyinjú àbáwẹyinjú débi irun orí atúnwáwo ń tẹ àwọ̀ sára ẹ̀sìn wa kọ́ wa wípé tá a bá ti wò ó tá a rí kó dáa àbí kò dáa tó a wá tún ṣe káwa bẹ lọ́hùn pé wọ́n lọ́hùn tó ṣe ẹ̀dá mi dáa báyìí ẹnìkan tó wá dogi ewu bá wo dígí yóò tẹ̀rẹ̀ lọ́rùn fàásìn kọlùkì fàkàmà àsántà kálùkì bó o ṣe dá mi dọ́gba yìí ọlọ́run fàásìn kọlùkì jẹ́ kí wà mí náà rí bẹ́ẹ̀ èyí ó ṣàdó àyàn ní gbogbo àtọ́ bá ti ń wo dígí tí ń wo rẹ̀ báyìí tó ṣàtúnṣe tó fẹ́ tó ṣe lára ẹ̀ eléyìí náà ní nǹkan ṣe pẹ̀lú ọjọ́ gbẹdọ̀ kí àrùn nítorí pé àní wo ẹwà rẹ tí wọ́n ń wò yẹn àní wọn kankan mọ́ wọn láàláyé àti bó ṣe hùwà láyé àti bó ṣe sin lọ́hùn sí. ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà sí hà tó pín sí nínú àwọn agbọ̀nbí tá a máa darí nàṣíhà sí àti bá a ṣe máa darí ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni nàṣíhà li Rasulillah sallallahu alaihi wasallam ká gbọ́rọ̀ sójú sí ọlọ́run lẹ́nu. nígbà tí ń bẹ láyé ká tẹ̀lé ní gbogbo ọ̀nà táwọn sàhábà gbà tẹ̀lé tí wọ́n fi jọmọ àlùjànnà ní òní tí ò sí láyé máa sallallahu alaihi wasallam ká kọ́ nípa abánàbì ìṣèlú ayé ọ̀gá àǹtí súnà ń pè wá sí nìyẹn káwọn ọmọ wa hùwà nábì sallallahu ta'ala alaihi wasallam ní gbogbo ọ̀nà pátápátá ní gbogbo òṣè ààyò kankan lẹ́wọ̀n. ayé yìí ó tòrò àwùjọ wọn ó dáa tá a bá ṣe bẹ́ẹ̀ àwùjọ wọn ó ayé yìí adùn iman àárí adùn iman tí a bá tó bá yẹ pé à ń gbọ́ eléyìí tẹ́lẹ̀ ni àmú ẹ dákun ẹ ká torí pé ìwà tèmi àtẹ̀yìn ìwà àti ìwà tèmi ń hù lónìí àtẹnìkọ̀ọ̀kan ìdẹ̀ ń gbọ́ nìyí bá a ti lò kápọ̀ tó ń bí ìwà ẹnìkan ni nígbà tó yá tẹ́sí bẹ̀rẹ̀ sí yé wa là ń gbé ìtí òdà ń bẹ̀ jù sílẹ̀ là ń mú tọ́lọ́run àti tànádì sallallahu alaihi wasallam aláwọn wà kátà ń hù amúlára bàbá amúlára ìyá amúnára olùkọ́ amúnára ọ̀rẹ́ amúnára aládùúgbò tọ́ra àwọn kan labaláyé tá ń wò bí wọ́n ti ń se ìwà àwọn kan là ń hù àwọn afẹ́ lónìí yìí kó tó di pé láyé wa lòsẹ̀mí wa tán ká wo bóòlù ní sẹ́ bá ti hùwà báwo ló láyé rẹ̀ nù lásán báwo ṣe máa ń báwo ṣe máa báwo ni ṣe máa ba tí kìí fi kọjá ìlà báwo ni nígbà bá ń bínú tí ti máa ń mọ̀ níwọ̀ntúnwọ̀nsì kí ní sì máa bínú sí àti gbogbo àlámọ̀ rí ayé pátápátá ó bá àwọn èèyàn gbé ó bọ́kùnrin gbé ó bọ́bìnrin gbé ó bá kékeré gbé ó bá àwọn mòmìnì ó bá wọn gbé àwùjọ ọmọ yẹn ló sì gbé gbogbo tí máa ń ṣe wá ó ṣẹlẹ̀ sáà ó tà ó rà ó jẹ ó mu ó lọ́rìn àjò ó sin lọ́hùn ó gbọ́ bùkátà ayé ó nítàn tí ò lè parí láyé táyé ò fi tán kò fún wa láti mọ bójúṣe ọlọ́run bá ti lọ ayé sallallahu ta'ala alaihi kí ló bàtà ń tà nábì àbáláyé àánú ọlọ́run ni pé àgbà islam àbí wa sínú islam àánú ọlọ́run tó ga ni kì í ṣe wa ìgbà a gbà tá a mọ̀ súnmọ́ kó àgbà ni tí a mọ̀ súnmọ́ kó wọ́n bí wa sínú islam à ń ṣe sujud à ń wá síbi sọlá à ń sọ pé Allahu akbar à ń kọ́ suratul fatiha súra gbogbo eléyìí ó ń bẹ nínú tí ànábì mú wa sallallahu alaihi wasallam àwa máa sọ fún yín pé bá a ṣe hùwà gbogbo ń tá a máa ṣe láyé

ẹlẹ́ẹ̀kẹrin nàṣíhà fún gbogbo mùsùlùmí pátápátá nàṣíhà ẹlẹ́ẹ̀kẹrin ilẹ̀ ayémọ́tì mùsùlùmí fáwọn tí ń darí àwọn olùdarí tí wọ́n jẹ́ mùsùlùmí nínú ìgbésẹ̀ tá a gbé si nàṣíhà fún wọn ó ní ká pẹ̀lú wọn lórí dáadáa àwùjọ táwa wà yìí nínú àwọn tí ń darí ẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan àwọn tí èsè mùsùlùmí wà ń bẹ̀ àwọn àkó wọn pọ̀ torí pé adarí tí wọ́n jẹ́ yẹn ọlọ́run ló fi wọ́n sípò adarí ẹnìkan kan ò lè dáàyàn kò lè dára ẹ̀ fi sípò ọlọ́run ròyìn ara ẹ̀ ó ní yóò sì lè mú kàmẹ́yìn àṣà ẹni tí òun bá fẹ́ lòun máa fi sípò wọ̀yá ń zẹ́ olùmúlùkà mi mọ̀ yàṣà òun sì máa ń gbà lọ́wọ́ ẹ̀ tó ń bá fẹ́ irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ bọ̀ yìí táà rí tó tún ṣẹlẹ̀ irú ẹ̀ tún ṣẹlẹ̀ tẹ́lẹ̀ irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ bọ̀ yìí ẹni tó ń bá fẹ́ kò yẹ kò gbó kò éṣe mùsùlùmí kò éṣe inú ẹlẹ́sìn sáà nìkan ṣùgbọ́n a rí nínú ẹ̀rí mi wípé táwùjọ bá bàjẹ́ a ń yan a ń yan lórí fún wọn tó jẹ́ pàṣán táwùjọ yẹn ó jẹ baba ńlá àyà tí wọ́n sì dààmú kọjá àlà torí irú wọn láàyàn fún wọn sẹ́ńbà sì wá jẹ́ ọlọrun irú wọn náà lọ́lọ́run yàn fún wọn arólórí kan lónìí tí ń sọ pé ẹja ṣe dáadáa ẹja gbógun wà bàjẹ́ ẹja gbógun wà bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà sọ pé eléyìí kọ́ la ní ìdí ebi ló ń pa wá fàárùn kún màárùn kún màárùn ṣàkọ́ olùmọ́rin mi ní ajílì tọ́à nǹkan gbẹ̀yìn pátápátá nílùú àwọn òyìnbó àwọn tá àti ẹ̀fẹ́ sí ròyìn nǹkan tó tẹ̀ sẹ́yìn ó sọ jáde lẹ́nu tí ó bá yẹ̀ ní kàyéfì pé a. Ah, àti jẹun ti wá di problem àwọn sàn fáwọn ọgbọ́n náà wá gbọ́ lọ́pọ̀lọpọ̀ wọn. nígbà tí n ti jẹ́ ìlú gan n ti jẹ́ káńsẹ̀ ìlú gan tó ṣẹlẹ̀ tán lọ́dọ̀ tiwọn jíjẹ mímu wá rọrùn. ṣebí ẹ sọ wípé tí náà ìjọba bá dúró tí ò bá ṣẹ́jú mọ́ àìmọye àìmọye ọ̀rọ̀ ìdìvẹ́lọ́pmẹ́ǹtì ọ̀rọ̀ ìlú ní òtà rẹ̀ tẹ́lẹ̀ abẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ mọ́ àwọn ti kó jẹ yìí Sebe sọ wípé títí tí bá já gbogbo omi tó yẹ kó já yóò ṣèrànlọ́wọ́ tó pọ̀ fọ́rọ̀ ajé Titi ni ò débì kan yìí èyí tó wà ló ti já yìí akọ gorí afárá ọgbọ̀n kìlómítà níbòmí gbìyànjá torí pé kò sáfárá ń bí ọ̀nà ní òsì yìí ṣebí a sọ wípé táwọn èèyàn bá lẹ́kọ̀ọ́ bó ṣe jẹ́ ìjọba náà wọ́n fẹ́ẹ́ ṣe ni bó ṣe ṣe ara wọn ni ẹ̀kọ́ ń ràn wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ ló dojúrú yìí ẹ wo bọ́mọ nàìjíríà ṣe ń contradict ọpọlọ ara wọn nǹkan ọ̀kan tó wá kù ni pé ebi ń pa wá subhanallah sọ̀tàn bá ti yóhun ìbá àti pé èèyàn ni wọ́n pa àbí èèyàn ni wọ́n dágolo mọ́ lórí tó fi dowó kó sáà ti jẹun ẹ̀fẹ́ jẹun by all means ọ̀nà tí ó ń jẹ ó gbádùn tí ó gbàjẹ́ halal wọ́n láwọn ò rí bẹ́ẹ̀ kò sí tó kà wọ́n. a ní bùkátà sí ká ṣe nàṣíhà fúnra wa o ẹni tó yẹ pé hámù ẹ̀ ní tó wá sẹ́yìn kó wá jẹun. ọlọ́run yẹn máa jẹun kàmáta kúlù ní àámù wà náírù mọ́tò wà làhùn máa jẹun bí ẹran Muhammad forty seven gbogbo ẹni tí o bá ti lẹ́sìn tó jẹ́ pé oúnjẹ ibi ń pa wá àrùn jẹjẹ ìlú le buhari ló gbogbo ẹ ẹ máa jẹun oúnjẹ náà ń jẹun ẹ lọ ka seven. ẹ máa jẹun bí àwọn ẹran kí ẹ máa ní àlámọ́rí ní tó tóbi ń báyà yín láyé ọ̀rọ̀ ọlọ́run ọ̀bá yín ọ̀rọ̀ bá a sì kọ́wọ́ bàjẹ́ bọlẹ̀ kò kẹ́ni kankan wọn ní ẹjẹ́ wọn ṣe bàjẹ́ òun ibẹ̀ náà lè olówó ti kárí ìlú ẹjẹ́ wọn kó yẹn ẹjẹ́ wọn kó dọ́là yẹn ibẹ̀ náà ni ó ti sọ̀kalẹ̀ ni ṣe bí gbogbo aná là ń gbọ́ ìròyìn bí gbogbo aná là ń gbọ́ ìròyìn àbẹ́ ìgbọ́ pé plane kan jẹ́ owó lókun náà owó lásán ṣé fẹ́rẹ́ augment ní kó owó lọ́bì kan ẹ̀gbọ́n pé nìkan wà ní akoto àwọn EFCC nísìn four million dollars tí wọ́n hàn fáwọn olóṣèlú lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n yẹn lẹ́nu sátọ̀dé kan tí sátọ̀dé ní òtí dé yìí lórí wípé à á ṣèjọba tipátipá tẹ́ bá ń sírò rẹ̀ tẹ́ mọ̀ pé táwọn eléyìn bá dókè wọ́n mọ̀ fojú ta kàn gbọ́yìí tán ná eléyìn kọ̀ọ̀kan wá sápò á sì wọ́n sì máa ronú pé tó kó láti wá ṣètò tó yẹ kó jẹ́ tiwa gangan ibi tọ́dún mẹ́rin ní òtí pé nù. àwọn èèyàn wá ṣe fún lónìí pé bó ṣe five thousand bó ṣe ten thousand bó ṣe twenty twenty thousand kí wọ́n mú wá kádìbò fún wọn wọ́n sì gbà pé àwọn ti jẹ́ tán náà nù ọdún yẹn àtọdún mẹ́ta tó kù ìyá ló kù táwọn òbí jẹ àwọn tọ̀hún náà wò pé kò gbọ́dọ̀ dá sáwọn eléyìí o wọ́n gbọ́dọ̀ gbọ́n o wọ́n gbọ́dọ̀ kó lóko ẹrú o torí tí wọ́n bá yó tọkàn wọn balẹ̀ àníní wọn múlẹ̀ mí o à fún mọ́ gbọ́n o ẹ̀jẹ̀ wà ẹrú òyìnbó ò sọ yín lẹ̀ lóko ẹrú àwọn tí wọ́n gbéjọba fún pé ẹ sì tún wá kọ̀ láti jẹ́ ẹrú ọlọ́run tí ó sàmọ̀ yìí pé nínú àánú ọlọ́run subhanahu wa ta'ala tá a bá tí ì lọ lórí bá a bá ṣe rí pẹ̀lú ẹ̀sìn pé ọlọ́run wọlá ìmánì wa yan olóríire fún wa sẹ́yìn pé dùá wa máa yan olórí dùá ọlọ́run pẹ̀lú ẹ̀sìn a máa yan olóríire tó lórí ibú bá sì jọba sẹ́yìn pé pẹ̀lú ìmánì àti dùá ìràwọ̀ rẹ̀ sẹ̀ sọ́lọ́run a máa gbé olórí kú láyé ọ̀bọ̀n sí wàláhì làdín ọlọ́mọ bí ó sì kílẹ̀ ẹ̀kọ́ lójú ọ̀nà tí o ló lẹ̀mí ẹ̀ ẹ̀yin ó kàn sọ fọ́lọ́ pẹ̀tọ̀ ní mọ́sálásí o gbogbo àìsà bá wà ẹja mọ̀ lọ́hùn ẹja mọ̀ bẹ́ lọ́hùn ẹja mọ̀ bẹ́ lọ́hùn báyìí tó bá jẹ́ pàwà náà jẹ́ nìkan tí ń àmọ́ ẹ̀bá ẹ̀ jáwọ́ ń bi ìwà abú kò sí ọ̀nà tẹ̀lé kí ó lórí ibú kan bá lọ rí ibú nínú òdìbẹ̀ nínú àdíta níbi sọlọ mú ní pa ẹ gbọ́dọ̀ má ma para yín láfẹ̀ ẹ hùwà rí fele ńlẹ̀ ọlọ́run ó dọ̀kan yín rú mọ́ra yín ẹ̀ ẹ̀ sì bẹ́ẹ̀ kò ní dáhùn mọ́ ìgbà tọ́lọ́n bá wá dáyàn dára rẹ̀ ọ̀gá àpìtì náà nù ẹ máa wá sin àwọn èèyàn nígbà tẹ́ ẹ bá sin lọ́wọ́ mọ́ múnáka wọ́n wà lóyìn ti pẹ́ yọ̀sáfìdì múnáka tí ládà tí a ń fún sí him wọ̀yẹ̀dì habúlù ọmọrù ládùnìyà wà rá yọ. ẹ lè ráyé mú ẹ̀sìn dárò kí á mọ̀ mú ìsìn náà. ó wá kùnà fún àwọn tó jẹ́ gbogbo mùsùlùmí lápapọ̀ nàṣíhà fáwọn adarí nàṣíhà fáwọn adarí nínú nàṣíhà fún wọn òun ni ká máa bẹ lọ́hùn ká ràn wọ́n lọ́wọ́ tá a bí irú ìjọba tá à ń lò lọ́wọ́ yìí béèyàn fẹ́ bó kọ̀ bó fẹ́ gbọ́ bí ò fẹ́ gbọ́ ẹ̀sìn Islam wa ló lòṣèlú ó kàn ní lẹ́bù tá a lè sọ ọmọ ní mọ́sálásí ni tí wọn ò ní sọ pé wọ́n ń kàmpéyìn fúnjọba kan àbí fẹ́yìn kan tó bá jẹ́ wàásù ìta gbangba a lè sọ yanya báwo lójú ọmọ èèyàn ṣe dúdú tó síbẹ̀ ń sọ fún àwọn ìjọba nígbà tẹ́ bá ń kàn wọ́n lábùkù pé sẹ́yìn ò lọ sí London ni síbẹ̀ ń lọ America síbẹ̀ ń lọ sí Germany ṣé ẹ̀rí bí wọ́n ṣe ṣèlú lọ́wọ́ ni ṣé bí àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ tó bá ọmọ orílẹ̀-èdè ń sọ bẹ́ẹ̀ fún ìjọba òpópó mọ́kà náà tó mọ́ roro náà tẹ́ ń fi ń ṣe àkàwé ọ̀rọ̀ fún wọn síbẹ̀ ń lọ múra ẹ dákun àwọn mọ̀lẹ́kà náà wá lẹ́bù ẹ̀ sáwọn mọ̀lẹ́kà náà wá lẹ́bù ẹ̀ àbáwọn èèyàn ni wọ́n pa owó tí wọ́n pa ní ìlú yẹn ni wọ́n fi ṣàtúnṣe ẹ̀ gbogbo olùkà ń sọ yìí òfin tí ò jámọ́ kankan tí ò túmọ̀ sí kankan lórílẹ̀ tàwa tí gbogbo àwọn èèyàn ń ṣe bí wọ́n ti ń ṣe lábẹ́ òfin yìí òfin dúró lọ́hùn yẹn òfin dúró ó dúró dáadáa wọ́n ń pààyàn tó bá rúfin wọ́n ń yẹgi fún wọn ẹ tó fẹ́ lu owó òlu wọn ní pọ́npọ́n wọ́n yẹgi fún un ẹ mọ ojú mi tí mo ń sọ̀rọ̀ yìí lọ. bẹ́nìkan bá lọ sọ́hùn nísìn gbogbo táàsì ní òsàn ẹbí àwọn olótó ọlọ́run lè rẹ̀ iṣẹ́ tí lọ. gbogbo táàsì tó sàn yẹn pátá kò pariwo kí wọ́n fi ṣe gba táàsì ó fi gbẹ̀tọ́ mi lọ́dọ̀ ìjọba ni. anásùlì násì mi bàdí wíwà á dẹrọ̀ sí àwọn èèyàn tá à ń wò yìí àtẹ̀ntó wà lókè àtẹ̀ntó wà lábẹ́ ọlọ́ọ̀njọ ọlọ́ọ̀njọ dá wa fúnra wa ni sẹ́yìn pé tí ìmọ̀ọ́mù bá tí ẹ̀ka bá ṣáájú sọ́lá tí ò bá sẹ́yìn kankan lẹ́yìn sẹ́yìn pé kì í ṣe ìmọ̀ọ́mù mọ́nu àbẹ́nìkan máa jẹ́ ìmọ̀ọ́mù tó kọ́ ni dásọ̀lá tún ṣe tí ò bá ti sára ìlú tóun náà lérò dáadáa pé káyé lè tòrò ìjọba náà kò sí tó lè ṣe gbogbo bá ti fẹ́ kó tòrò tó bẹ́ẹ̀ náà ni kíjọba náà lọ jẹ́ pòkì kó jẹ́ pé aráàlú náà ní fẹ́ dáadáa báádùn lè báádùn wọ̀nyí ńlàmù yá ṣe òrò kádàmù àájọṣe bọ̀ yìí fúnra wa ní ní tí wọ́n ń ṣe lọ́run tí ìrìn ẹ̀fi tòrò nù ọmọ tó lọ níbí náà ó lọ tẹríba fófin ní túláàsì kódà ilé páàkì mú tọ̀ síbi tó wù yìí àbí kẹ́yìn gbèsè gbèsè àwọn ẹ̀ṣẹ̀ tá a fojú tá a fojú fún yẹn ó páàkì síbi kan tí ò dáa gbèsè ní ó sáré àsápajúdé gbèsè ni kò gba ìwé sọ́kọ̀ kò gbàwé ìrìnnà gbèsè ni wọ́n ń jẹnẹrétì billions níbẹ̀ ní abroad wàláì làbí. nípa pé èèyàn sáré àsápajúdé kámẹ́rà mú kó sáré ó rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ó kọ̀m̀pútàráìsì ẹ̀ lẹ̀ billions wọ́n lati bere láti bẹ̀rẹ̀ ọdún sí parí ọdún wọ́n dẹ̀ náwó yẹn padà ẹnìkọ̀kan wá ń wò pé sa sáà dépò ní tòun ní tòun kí tòun sáà dà tá a bá rí mùsùlùmí kan tó jẹ́ pé ìdúró bẹ́ẹ̀ lòun náà dúró kìí ṣe mùsùlùmí kìí sọmọlẹ́yìn ànábì sallallahu ta'ala kìí sọmọlẹ́yìn rẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu ta'ala sálà. nítorí pé ó jẹ́ ọjọ́ ọ̀ràn àyàkú lè mùsùlùmí kó di wàtàn kí mùsùlùmí ó jáwọ́ kọ́ṣe rere láwùjọ ibi tó bá wà gbogbo wà tí bá gbogbo òṣè tí bá ń ṣe ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run nínú àwọn sàábẹ́ ànábì sallallahu alaihi ó ní ẹni yòówù tí ẹni ẹni bá nífẹ̀ẹ́ sí jù òun ẹni tó jẹ́ pé ó ń pèpè lọ síbi káwọn èèyàn ó nífẹ̀ẹ́ ọlọ́run ìnà hábà ìbádìláhi ìlàlọ́ alẹ́dínà yuhabibuna Allah ìlà ìbádì tí ń pèpè lọ síbi káwọn èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n yuhabibuna ìbádìláhi ìlà ìlàlọ́ tí sì ń pèpè lọ síbi iṣẹ́ táwọn èèyàn lè ṣe tọ́lọ́ náà fi nífẹ̀ẹ́ àwọn ẹrúsìn ẹ̀ òun lọ̀gá ẹjọ́ náà gbogbo ìjókòó bá bàjẹ́ gbogbo ìtókù ò bá dàrú ẹ jẹ́ ká tún ẹ jẹ́ ká tún èrò pa ká mọ̀ pé orin tọ́lọ̀ ń ṣe fún ọjọ́ ọ̀gá rẹ̀ ni alìmánù bìlà a sì wá pọ̀ ló ń kà ká mọ́ pọ̀pọ̀ yẹ̀yẹ́ o ká mọ́ pọ̀pọ̀ fùlùfúlù o ká mọ́ bẹ ọlọ́run ká mọ́ sin ọlọ́run ká sì mọ́ bẹ ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá ń ronú wípé ibi tó ń hó ti jẹ nìyí. tí ò ronú báwùjọ tó ń gbé ó ṣe tòrò mùsíbà ni o mùsíbà ló ń gbogbo tó wá fọ́n kálẹ̀ yìí àpẹẹrẹ pẹ́sìn ti kásẹ̀ láwùjọ yìí nìyẹn àfi ká dákẹ́ pèpè síbi padà ọ̀dọ́ ọ̀dọ́ ní ojúṣe ga púpọ̀ ọ̀dọ́ nípa tí ó kó nípa báyé ò ṣe ní dàrú ọlọ́run àwọn sọ fún wa pé yáyọ lẹ́dínà amanu ittaqullaha qulu qawlan sadida ẹ̀yin múmi ní òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì máa sọ̀rọ̀ tó lóore ẹ má gbá àwọn adarí ṣépè ẹ má sẹ́bi lé wọn ẹ jẹ́ ká máa bẹ lọ́wọ́n ọba àlàáfíà kó jogún àlàáfíà fún wa kó jogún rọrùn fún wa kó jogún fàyàbalẹ̀ fún wa tó wá jẹ́ pé bákan méjì tó bá jẹ́ pé ìjọba tí mo sọ ní kútùbà jẹjọ tó bá jẹ́ pé ìjọba tí ó wà lórí ẹ̀yìn náà ló bá tẹ̀síwájú ọ̀hún tẹ̀ tí selection tẹ́mi ti ṣòfò púpọ̀ jù wàláì làzim gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ń gbọ́ nóró yìí ó bá jẹ́ pé nígbà tán sí ẹlẹ́ṣẹ̀ tán ni ó wá ṣubú sí táwọn míì fẹ́ kó ṣubú sí wọn á bẹ̀rẹ̀ ogun àbá sọ pé nítorí pé kò já síbi tí wọ́n fẹ́ kó já sí ni wọn ò tí ì ṣe àwọn ẹ̀mí sì ti ṣòfò thousands of èèyàn kí ló dé tó fi jẹ́ pé inú wọ́ọ̀ la fẹ́ máa wà títí tá a fi lọ ayé wa tán inú rògbòdìyàn inú lásìgbò ẹ̀yà ẹ̀sìn ìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ànídákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run tó bá jẹ́ kíjọba yìí ni wọ́n bá tẹ̀síwájú ẹlòmí yóò tẹ àwátàkà ìdànù pé ọlọ́run ò ní jẹ́ níbọ̀lọ́ ọmọ tó rí rẹ̀ wà àfi ká béèrè lọ́dọ̀ ọlọ́run ọmọ tí mò sí wà àfi ká lọ́run kọ́lọ́mù mò sí sí wa wallahu a'lamu bí àdá ikù wákàfà wàlíyà wákàfà ẹni tí ara ayé fẹ́ tàn ní tí wọ́n bá tàn yín ẹ̀mọ́ kó bí ilé ẹ̀mọ́ kówó fún wọn ẹni tó dé tó pérò ni wọ́n ń pa ẹ di títí ẹ sì mú sí. ara ẹ ní nínú òrìṣà gbọ́ láàárọ̀ yìí ó ń tí kì í bá sòun ó lóun sọ̀kalẹ̀ kíákíá yóò bá sọ̀kalẹ̀ tọ́lọ̀ má sọ̀kalẹ̀ kọ́ àbí ẹ̀rí rẹ̀ lórílẹ̀‐èdè tọ́wọ́ wá jẹ́ kóun náà ni ó tẹ̀síwájú nínú èrò àtìmọ́ ọlọ́run n ti ń pariwo yẹn pé ẹjẹ́ á gbógun tiwa bàjẹ́ ẹjẹ́ àkànjẹ́ apawọ́pọ̀ kájọ ṣe bẹ́ẹ̀ ibi tí gbogbo ó ti gbádùn nù kò sẹ́ni tí ò ní gbádùn because ní ìsìn ìgbà tó jẹ́ pé ogun lòṣèlú ẹ̀rù ń bà wọn tí wọn ò sí ń ogun ni ṣé bí wọ́n ṣe máa fi dun àwọn lọ́nìí wọ́n yìí ṣe bẹ́ẹ̀ níbi tí wọ́n ti lajú gbogbo òlu ẹ lọ sí Saudi Arabia ẹ lọ sí Riyadh Federal Territory ẹ lọ Judah ẹ lọ Medina ẹ lọ Abuha ẹ lọ zoharan ẹ lọ ẹ lọ sẹmẹ ẹ lọ sí ẹ lọ ẹ lọ state kọ̀ọ̀kan ní London ẹ lọ sí America ẹ ní rí ibìkan tó rí jùjù pé àyí bí àwọn opponent àwọn opposition ló wà ń bẹ̀ ló fà ló fi rí jùjù wọ́n fọwọ́sowọ́pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òtí ẹ̀wà kílèmù kọ́lọ́n làwọn fi sìn bó bá jẹ́ pẹ́yìn náà ò fi lọ́hùn lórí kálẹ̀ ìgbógun ti bàjẹ́ lóòótọ́ bàbá ń kó ọmọ nàìjíríà jọ pé ó dá afẹ́ ogun náà wọ́n wá ni ta ló fẹ́ kí ìbàjẹ́ máa lọ bó ṣe pa owó orílẹ̀-èdè ní bílíọ̀nsì bílíọ̀nsì owó ẹ̀kọ́ wa kó lọ dà kankan ò ní náwó ní gbogbo ayé fètè abẹ́nu náà wọ́n náà wọ́n ti sàbúrú yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí tá a jọ àgírí pé kò sẹ́ni tó fẹ́ bẹ́ẹ̀ kájọ dọ́kan ẹ̀bá ẹni tó bá sọ pé òun ayé ìtọ́nù ń fẹ́ jẹ́ kí wọ́n òsèyàn ó bàjẹ́ tí wọ́n bá gbà mú kí wọ́n pa á torí wọ́n ń pa ní ìsìn àwọn àwọn tí ń sọ pé ẹ sì lè sọ pé kí wọ́n ń pọ̀ daràn àwọn ń pọ̀ daràn o wọ́n ń pa ọ̀daràn ní London wọ́n ń pa lamẹ́ríkà wọ́n ń pa ní China mo máa ń tẹnu wọn pé ẹ mọ̀ jù mí lọ o wọ́n ń pa wọ́n tẹlifíṣàn gbogbo ìlú wọn ó sì gbé ẹ wò bá ti pa nígbà kan tí ìlú yìí náà ń tòrò kó tó bàjẹ́ wọ́n ń ṣe kí ni ẹ̀dá mi lóhùn ah, wàláì àwọn òtọ́ ti mọ́sẹ̀ ń pa ọ̀daràn lórí tẹlifíṣàn nílùú yìí náà lórílẹ̀‐èdè kó tó bàjẹ́ tó báyìí ìgbà tó di pé tí àwọn bá fẹ́ dáràn ó ti mọ̀ pé ikú àwọn ka owó ni torí ebi ń pa àwọn èèyàn ìgbà náà lè yìí bàjẹ́ dojú ẹ̀

tẹ́ǹtẹ́ wa fún lẹ́wọ̀n ọdún àwọn ọdún kan ọdún méjì tó wà lọ gbàgbára sí lẹ́wọ̀n èèyàn kan ló sì pa ń gbà yẹn ó rẹ́dì láti pa fífì nísìnyí. èèyàn ńlá gùn látàárọ̀ dalẹ́ tó ikú wọn fún ní two hundred naira lẹ́yìn àwọn olóṣèlú tọ́wọ́ ẹ̀ bá ba two thousand yóò pààyàn yóò sáàdà yóò sáàyàn ládàá ó gba two hundred naira kò sì su ẹnìkan dé lásàálẹ́ oníwọ̀n láì látàrọ àgbàǹkankan nínú campaign lè ti lọ iná ni o wàlọ́hì làdìm onítò akànṣedànù lọ ni alẹ́ ló sì wọlé tí ọwọ́ ẹ̀ bá ba two naira tí wọ́n sọ already àwọn àsọfún ìpẹ́tọ̀ ó o ó tún di gbà ní tó fún wa àná ẹ má jẹ́ ká mọ́ fetí pàlàbà ọ̀rọ̀ ọlọ́run ká mọ́ fi pàlàbà ẹ̀sìn ọlọ́run ká ṣàtúnṣe ara wa àwùjọ ní o pèpè fún kéèyàn ó ṣàtúnṣe bọ̀tí ká rójú ká sì mọ́kàn ká lè dúró déédéé. اللهم انزل الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا اللهم ول أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذكركم ولذكر الله تعالى أكبر الله يعلم ما تصنعون ومن أكبر